wòlíì john ogundele ní ọlọ́run ṣetán láti pín nàìjíríà o bàbá yìí sọ ìdí tí orílẹ̀-èdè náà ṣe máa pín kódà wòlíì yìí sọ̀rọ̀ wọ́n tú ọ̀rọ̀ jáde lórí bí àwọn ṣe ṣe àwọn faith promises kan nígbà kan tí àwọn newspaper gbé e jáde ṣùgbọ́n ibi tá à ń lọ gan kọ́ nìyẹn bàbá yìí sọ ọ̀rọ̀ nípa nàìjíríà bó ṣe jẹ́ pé nàìjíríà ṣì máa pàpà pín lóòótọ́ kì í ṣe tuntun nítorí oríṣiríṣi àwọn pásítọ̀ ló ti sọ̀rọ̀ ṣùgbọ́n ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ẹ rí i pé yorùbá nation náà ó ń tẹ̀síwájú ẹ láti yà kúrò nàìjíríà láìpẹ́ náà lárí lórí fọ́nrán káàkiri pé olóyè Sunday Igboho ẹ pé wọ́n lọ mú lẹ́tà pé kí yorùbá lè yapa kúrò nàìjíríà fún UK Prime Minister ẹ bí bàbá yìí ṣe ń sọ náà làwọn wòlíì tó kù náà ń sọ ẹ pé nàìjíríà máa pàpà pinnu lórí ọ̀rọ̀ yìí náà ni bàbá Ògúndélé yìí ẹ ní ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọ̀wọ́n gógó nǹkan tí wọ́n sì fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ nàìjíríà president tinubu ẹ̀ wọ́n ní afẹ́fẹ́ kan máa fẹ́ o ẹ̀ tó máa kọlu nàìjíríà tó máa lágbára a kí ló máa ṣẹlẹ̀ táfẹ́fẹ́ yìí bá fẹ́ kí ni bàbá yìí sọ nípa ọ̀rọ̀ àwọn fúlàní àtàwọn haúsá ẹ wo nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgónú fọ́nrán yìí o ọ̀rọ̀ kan ìgbòho ṣàti ààrẹ tinubu lórí ọ̀rọ̀ nàìjíríà àti bó ṣe yẹ kí àwọn ìlú tán láwọn fẹ́ ya kúrò kí wọ́n gbà wọ́n láàyè ẹ ohun tí wòlíì Ògúndélé sọ nínú fọ́nrán yìí. Welcome to crossblog xtv remember to like share and follow us. a ti ń gba àdúrà yìí láti ogójì ọdún báyìí náà olúwa tó lórí ìdí ṣe ọlọ́run náà tó ṣe ṣùgbọ́n ní ìgbà tó jẹ́ pé ilé bá ti bàjẹ́ ìgboro náà ti túká torí pé bí ègbó láti máa fẹ́ ṣe ajé láti fẹ́ ṣe ẹ afẹ́ṣe ìbúra báyìí wọ́n mọ tá fẹ́ ṣe wọ́n ṣe ìbúra fẹ́lẹ́rù bàbá ọmọ ẹ̀mí náà. bíbélì ni wọ́n ń lò. bíbélì ìgbọ́n kan gbé dání ni. láti fi ṣe súwẹ́rì. wọ́n kan gbé dání ni súwẹ́rì rẹ ni wọ́n ń ṣe súwẹ́rì ìyá ni wọ́n ń ṣe ìyá bẹ̀ tí wọ́n délẹ̀ báyìí ní ìsìn ṣùgbọ́n mo wí o èmi àti àbí báwọn jẹ ìyá yẹn. àmín ìyà tó wá délẹ̀ báyìí afẹ́fẹ́ ọ̀fẹ́. Hmm. ọ̀rọ̀ rèé o òun lẹ́ ń gbọ́ lẹ́nu wòlíì ògúndélé nípa ọ̀rọ̀ nàìjíríà. wọ́n ti gọ́ọ̀mù orílẹ̀-èdè pẹ́ títí tí láti nineteen sixty àbí láti gọ́ọ̀mù ẹ̀ báyìí. amalgamation. ẹ amalgamation twenty kìnnìkan fourteen. nineteen fourteen. nineteen fourteen. wọ́n tọ́ akọ sínú ìwé yẹn kọ́ náà ń tẹ̀lé báyìí bẹ́ẹ̀ bá ti lọ gbẹ́rù ọdún ó bá wòye bẹ́ẹ̀ bá lè gbé pẹ̀mọ́ bá ìbá ti gbẹ́yìn bá lè gbà mọ́ ó bá kù mọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ti pé rárá kò lè ṣeéṣe ọlọ́run náà dẹ̀ ti wá sọ̀rọ̀ kí lọ́lọ́run sọ. kí lọ́lọ́run sọ pa orílẹ̀-èdè. ọ̀rẹ́ dàrú ẹ má lọ gbàgbé àrùsí pé kó má dàrú èmi gbọ́ ọlọ́run sọ fún mi mo ti kékeré látọdún méje mo ti ń ké ẹyọ kan náà ni ọlọ́run pé màá túká. yóò pín yẹlẹyẹlẹ. ẹ bá mú mi lọ ọba mú ògbó yẹn wá gbogbo ẹ̀ mọ̀ ti dá ìdá òun àwọn sí ilé dá ìdá òun ìgbòho ti jáde jáde ìgbòho jáde bá mi rèé ó ti jáde ó ń kálukú sì ti lè tọwọ́ ọmọ ìbọsọ tọwọ́ ọmọ ìbọsọ ó ń kálukú kí Sunday tó jáde ìwé kan rè mí kò ní sọ̀rọ̀ mọ́ ìwé kan rè mí ìwé kan rè mí ọ̀rẹ́ ìrẹsọ̀lọ́ kan rè ìrẹsọ̀lọ́ kan rè ìrẹsọ̀lọ́ kan rè ìrẹsọ̀lọ́ tó sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ rè bẹ́ẹ̀ ni òun nìyẹn gbẹdẹ gbẹdẹ gbẹdẹ gbẹdẹ failed prophecies on Buhari eh. Atiku presidential poll contest. Eh. Eh, ó nìyẹn ó wà nínú pọ́ọ̀tì ló wà kí ni déètì yẹn kí ni ẹgbẹ́ yẹn kí ni ọjọ́ third two thousand and nine twenty nineteen àbí gbogbo tí wọ́n ṣẹlẹ̀ ńbẹ̀ ńgbà yẹn wọ́n ní mi ò mọ tí mò ń sọ bí mo mọ tí mò ń sọ bí mo mọ tí mò ń sọ ó ti délẹ̀ báyìí sálẹ gbàgbà àrímú ni báyìí sálẹ gbà ìṣubú mọ́ báyìí sálẹ gbà ìwà mú ni sọ́ọ́nù gbá rẹ̀sì mórí ìgbà tí mo kéde yìí tí ọlọ́run ló kéde ẹ̀ ń gbà kẹ́lẹ́ kan ti wọlé báyìí òun ọlọ́run máa túká bọ́dọ̀ bá sọ̀rọ̀ lébi ẹ̀rù kò fẹ́ ẹ̀rù pé èmi náà ló ṣẹlẹ̀ ni ṣùgbọ́n afẹ́fẹ́ náà máa fẹ́ ìbọnà bóyá olùkápẹ́ àwọn wo ni atẹ́gùn yóò ẹni ló máa bá wa tó yóò ẹni ló máa bá wa dá sí. àwọn wo ni atẹ́gùn yẹn máa tájẹ́ ti. olúwa o ó ṣomi láàánú olóògbé ẹgbẹ́ omi ó pe ní egbò rẹ ọba tó sọ mí làánú ìlú àá màkókéèké rẹ òhò. ìgbà tí Èlíjà sọ wípé yóò ṣẹlẹ̀ kò wá bẹ́ẹ̀ Èlíjà àbọ̀ bẹ́ẹ̀ Èlíjà ni ẹ gbọ́dọ̀ náà wọlé èmi ò gbójú mi fẹ́rẹ̀ kí wọ́n ni. mo ràn lọ́wọ́ mi ò ti wá. ẹ̀mí ẹ̀mí ẹ̀mí tẹ̀lé lọ́wọ́ ni ẹ̀tọ́ dẹ́pẹ́ dọ̀rọ̀ àtàyé tí o dẹ́pẹ́ tẹ̀lé yẹ̀ bí eléyìí ẹsẹ̀ wọn máa yẹ láìpẹ́ yìí gbogbo wọn ẹsẹ̀ wọn máa yẹ ibi náà bá sáré láwọn tí ń nílùú ìlara. olúwa o àti gọ́dọ̀ àti pàdébí eh, eh, àti gbẹ́rẹ́ pé gbogbo wọn ẹgbẹ́ pẹ́sidẹ́ǹtì náà pẹ́ra wọn ni pẹ́sidẹ́ǹtì agboolé wọn ni wọ́n wọ́n ṣe pẹ́sidẹ́ǹtì wọn mọ́ ọlọ́run ti bínú sí wọn ti kọ̀ wọ́n ó ti kẹ̀yìn sí gbogbo wọn báwọn fẹ́ báyìí torí pé wọ́n ti dà nǹkan rú ogun ti bẹ̀rẹ̀ ogun ti bẹ̀rẹ̀ bóbó bá bẹ̀rẹ̀ ni òun ní bẹ́ẹ̀ kó bá rí pé eh, àwọn ìyàwó adébáyé wọn gbẹdẹ bá torí pé ohun tó wà lọ́wọ́ wọn gan èèyàn gba thirty thousand naira lóṣù lóṣù èlùbọ́ garawa kan bó dọ́gba ń bẹ̀ minimum wage báyìí ti ga sókè sí. orí minimum wage ò pé kí ló dé pé. seventy thousand seventy five thousand àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti. owó ìpínlẹ̀ yẹn ò pé <laughs> owó tó yẹ kí wọ́n sọ pé ká máa gbà báyìí lóṣù pé ó kéré báyìí bá bẹ́ẹ̀ ìwọ́n máa mú lọlé kò gbọ́dọ̀ kọjá three hundred thousand naira ibo la ẹni ẹgbẹ́ ẹ̀sìn ibo ló ṣe jẹ́ àti ibo petrol ni o kò sí ìjọba tó débẹ̀ tá a sọ wípé àwọn fẹ́ tó rìfárẹ̀ yẹn ṣe àwọn fẹ́ ṣe egbó ti bẹ̀rẹ̀ afẹ́fẹ́ bẹ̀ máa fẹ́ ẹ̀ ó dìgbà tí Dangote bá dé bí sàdá one thousand one tẹ̀kọ́ báyìí o one thousand one two báyìí o so kí wọ́n ló ṣẹlẹ̀ ní sí báyìí Tinubu Ọlọ́run sọ fún mi pé Tinubu kọ́ ló yẹjú ẹ o Tinubu kọ́ ló máa yẹjú ẹ afẹ́fẹ́ máa fẹ́ o rẹ̀ fẹ́ máa fẹ́fẹ́ fẹ́ yẹn afẹ́fẹ́ tó máa fẹ́ ni pé Nàìjíríà máa túká Yorùbá nation wà báyìí. Nàìjíríà máa túká bó fẹ́rẹ̀ bá àdé sòrò Nàìjíríà máa túká. Wọ́n àbẹ̀ fẹ́ kó túká. Ebi ti túká. Hmm. Rúkèrúdò ti túká. Ọ̀pọ̀lọpọ̀ ti gbé èrí kéré pé bá lọ sí Yorùbá yìí. Kò sí ibi tó dé ní gbogbo stéètì Nàìjíríà pàápàá tó ò bá ike lórí àwọn mọ́tò tó fáìn fáìn fáìn. Kì í ṣe mọ́tò garawa mọ́tò tó fáìn fáìn fáìn fáìn àwọn mọ́tò tó dá tó dá wọ́n ti gbé kéré lórí. Kí ó fi mí bàjẹ́. bóyá wọ́n fẹ́ upgrade. upgrade because upgrade ẹ̀fẹ́ ti kókó olóòtú àti ilé ẹ̀pẹ́ olóòlé flat dágbé. ó ti di face me face me nílé rẹ̀ èrò ni ìjọba wà yàrá kan àti kitchen bẹ́ẹ̀ kan kan kan nígbà náà semi contain room and parlour self contain. semi contain sọ yẹn gbogbo ẹ ti wá dojú olùkọ́ olùkọ́niṣe ẹ tí òróró sàmá tí wọ́n ti ṣe àtàwọn tó àtàwọn tó ń japa. gbogbo ẹ jápa gan ọ̀dà kankan báyìí mo wà ní England fún ogún ọdún lé mi fẹ́ ṣiṣẹ́ lọ́rùn ọlọ́run ni owó ṣe ni torí àwọn kan wà tó yẹ pa àdèmálẹ̀ bí ọba bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ wọn à ní gbà ìtúsílẹ̀ láéláé so kí nìkan tí mo sọ ni wípé orílẹ̀-èdè máa túká wọ́n ní mi ò mọ tí mò ń sọ wọ́n gbé ọjà ìdòdò bébà ẹ ti gbégbé ọ̀rọ̀ lọ wọ́n gbé ọjà ìdòdò bébà pé mi ò mọ tí mò ń sọ orílẹ̀ yóò túká ọlọ́run náà máa fún káwọn máa pín ọ máa pín ẹ ẹgbẹ́ lè wí o nàìjíríà gbọ́n tí mò ń wí bí wòlíì ọlọ́run ọlọ́run ó túká èmi ọlọ́run máa túká máa tún pín máa pín ti yíbò fún yíbò máa pín ti yorùbá fún yorùbá máa pín ta wúsá ṣùgbọ́n ta wúsá mo sọ bí ọdún mẹ́wàá tó ń bọ̀ haúsá ó gba ilẹ̀ rẹ̀ padà lọ́wọ́ fulani haúsá máa gba ilẹ̀ rẹ̀ padà lọ́wọ́ fulani ṣùgbọ́n báyìí máa pín orílẹ̀-èdè yìí ni mo wí èmi ni olúwa ọlọ́run ọlọ́run máa tó pẹ́ ṣùgbọ́n o yóò ṣe díẹ̀ o yóò ṣe díẹ̀ àwọn èèyàn ò ní gbà wípé ká bọ ara wa lọ́wọ́ báyìí gbèsè tẹ́ ẹ jẹ́ rèé ẹ̀yin ẹ gbà ẹ báyìí lélẹ́yìn rárá. yóò dìbò pé nàìjíríà ń gbé ogun ti ọmọ ìyá ẹ̀ á bẹ̀ wá dàbí á bá di omi omi tá a fi ń wẹ̀ omi tá a kì omi tá a omi tá a fi bẹ́jú tá a fi ń fẹnu. ọ̀rọ̀ o òun lẹ́ ń gbọ́ lẹ́nu wòlíì ògúndélé nípa ọ̀rọ̀ nàìjíríà. omi tá a kì fi bẹ́jú tá a ẹ̀jẹ̀ èèyàn ni ẹ o. Mm, mm, mm. olódùmarè ṣàánú wa nílẹ̀ yìí. ṣé ó yẹ kó di bẹ́ẹ̀ wọ́n dẹ̀ bí pé kò sí ìrìnàṣẹ́ ọlọ́run nàìjíríà rẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run ń bẹ o abẹ ń ké báyìí o ẹ má jẹ́ bí báyìí tó bẹ́ ṣẹlẹ̀ yìí o ẹ ò lè tún ṣe ẹ kéde àpérò ẹgbẹ́ abọ́ra wa lọ́wọ́ o pé ọ̀rà yorùbá iye gbèsè tí ẹ jẹ ní nàìjíríà rí ẹgbà ẹ lọ máa pín ẹ lọ máa wọ ẹgbẹ́ sẹ máa san ìtẹ́ máa san fún china ìtẹ́ máa san fún japan ìtẹ́ máa san fún england ìtẹ́ máa san fún france ìtẹ́ máa san fún àwọn eu ẹ̀yìn ibẹ̀ yìí náà gba ti yín ẹ má jẹ́ ó di wípé omi táàkì ti ń wẹ̀ o omi táàkì ti ń dáná omi táàkì ń tan lédè o mò ń ké o ẹ jọ o ọlọ́run ti bínú o afẹ́fẹ́fẹ́ fẹ́ o ìdí fẹ́ gbà o ẹgbẹ́ àbọ̀ra wa lọ́wọ́ ẹ má jẹ́ ibi bí ẹ̀ lọ yá mi ìgbà tá a ní nàìjíríà ò lè kápá ohun tó ń bọ̀ yìí èèbò sí ara gbogbo nàìjíríà. gbogbo bàálù ta ní òmòlè kágbá yìí ẹ̀ ní màmá wa bá wa dá sí o eléyìí tó ń bọ̀ yíyọ̀ ní máa dá sí o kó tó di bó lọ yà á ni kó tó di pé ọlọ́mọ ò gbọ́ mọ́mọ́ ẹjẹ́ àgbẹ̀gbẹ̀ kò ní sẹ́ iye ibi tí ọba fẹ́ rìn sí àlàárẹ̀ rí àlàárẹ̀ rí àlàárẹ̀ rí àlàárẹ̀ rí ìgbẹ́dà owó wa tá a fura ìbá láti dáàbò dára wa ṣé ó dáa wípé ẹ tún lọ fi dojú kọ wọn wọn náà fẹ́ mọ̀ lọ àwọn òwe ni yíbo ló fẹ́ lọ Yorùbá ló fẹ́ lọ àwọn arúfẹ́ kan náà dìde pé àwọn fẹ́ lọ ṣé ó wá dá wípé káàkó ọmọ ti eléèdè jù dàkọ́ra wa báyìí. ẹ̀yin èèyàn wa òun rèé òun òun lẹ ti gbọ́ yìí o kí lè ròyìn lórí ibi tọ́rọ̀ nàìjíríà ń lọ báyìí ẹ wípé nàìjíríà máa pín máa pín náà ní gbogbo àwọn pásítọ̀ àwọn aríran àwọn wòlíì aríran ni wọ́n ti ń sọ ẹ lórí ọ̀rọ̀ yìí náà ni bàbá ẹ̀ tún fi ìkìlọ̀ lẹ̀ lórí ohun tó yẹ kí ìjọba ṣe kí